mo kì í káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti ń bá ìlú mọ̀ọ́ká ọ̀dọ́mọbìnrin olórin ní Fẹ́rànmi Golden Angel yọ bí Olódùmarè ti kó yọ nínú ìjàmbá ọkọ̀ Golden Angel ló fi àwòrán ìṣẹ̀lẹ̀ náà sórí ayélujára rẹ̀ bí ó ti ṣẹlẹ̀ tó sì ń fọpẹ́ fọlọ́run léyìí tí àwọn ènìyàn sọ wípé ó kú yíyọ Olódùmarè ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká ọ̀dọ́mọdébìnrin adẹ́rìn-pọ̀ṣónú small mummy ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi ń dúpẹ́ lọ́wọ́ ìlúmọ̀ọ́ká tóyìn ajẹyẹmí èyí tí ó fún un lówó láti ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tuntun ní ìwọ̀n wákàtí díẹ̀ léyìí tí ó ń lò lọ́wọ́ gbaná small mummy ló fi sórí ìtàkùn ayélujára rẹ̀ láti bẹ àwọn olólùfẹ́ rẹ̀ wípé ó ṣeé ṣe kí wọ́n má rí òun wò fún ìwọ̀nba ìgbà díẹ̀ nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun láìpẹ́ jọjọ ló sọ wípé tóyìn abraham Ajéyẹmí sọ wípé òun ti fi owó ránṣẹ́ sí i kí ó lọ ra èyíkéyìí nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó bá tẹ̀ lọ́rùn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń bá ọmọbìnrin àkàndá kan èyí tí olódùmarè ràn lọ́wọ́ tí gbogbo ènìyàn mọ̀ sí ọmọbìnrin oní pure water tí wọ́n sọ wípé ó ní ẹsẹ̀ kan tó sì gba orí ayélujára kan nílọ́lọ́ yìí léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní dáwó jọ fún un tó fi dé orí ìjọba ìpínlẹ̀ Èkó pẹ̀lú ní báyìí o ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí wípé ó kú oríire ti ilé tuntun èyí tó ṣẹ̀ṣẹ̀ rà tí owó tó sì ra ilé náà lé ní mílíọ̀nù mẹ́tàdín mẹ́rìndínlógún ìyẹn seventeen point five million naira tó sì ra àwọn oríṣiríṣi ẹ̀rọ tí ó lè fi máa ṣe pure water pẹ̀lú nínú ilé náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ló sì ń lo ìtàkùn ayélujára wọn fi sọ ìrírí tójú wọn rí nínú òjò ọjọ́ ẹtì tó kọjá àti bí ó ti ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nínú ilé àwọn ènìyàn eléyìí tó ń gbé agbègbè lẹ́kí tí ọ̀pọ̀ wọn sọ wípé àwọn kò lè gbàgbé ìṣẹ̀lẹ̀ súnkẹrẹ fàkẹrẹ ní ọjọ́ náà ọ̀rọ̀ ọ̀hún ti fọ́n sórí ayélujára tó sì di ohun tí àwọn ènìyàn ń gbà bí ẹni gbàgbọ́ ti wípé ìrírí ńlá leléyìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká Tonto Dike ló ti fọpẹ́ fọlúwa lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé irú ọkùnrin tó ń béèrè fún gan lọ́wọ́ olúwa ni ọlọ́run fún òun wípé òun ti ń béèrè ọkùnrin tí ó máa jẹ́ ọkọ òun tí yóò sì ṣe bàbá fún ọmọ òun Tonto Dike ló kọ ọ̀rọ̀ yìí lásìkò tí ó fi fọ́nrán fídíò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ọmọ rẹ̀ ọkùnrin sórí ayélujára tóun àti ọkọ rẹ̀ tuntun sì dìde láti ṣèṣe òbí fún ọmọ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká olóòtú sinimá Yomi Black àti aya rẹ̀ Elizabeth John ti pín gàárì ìgbéyàwó wípé ó tó gẹ́ ọmọléèfì lásìkò tí ìyàwó náà fi sórí ayélujára rẹ̀ wípé ó ṣe ọlọ́run fún ẹ̀kọ́ tó kọ́ mi nínú ìrìn àjò ìgbéyàwó tí kò pẹ́ yìí wípé mo mọ̀ wípé ìwọ yóò rán ọkùnrin mìíràn sínú ayé mi nígbà tó bá tọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ọba saliu adetiji ti fi kọmíṣánná àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó akeem odùmọ́sù àti aya rẹ̀ ọmọbabìnrin abiodun fọláṣadé jẹ́ oyè jagun fìwàjòyè àti yèyé jagun fìwàjòyè ti ilẹ̀ ìbàdàn eléyìí tí ó sì mú kí orí ayélujára mì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilẹ̀ yorùbá sì ń kí ikú oríire fún ti oyè náà. ẹ jẹ́ ká fi gbogbo kan lé ọlọ́run lọ́wọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká adẹ́rìnpòṣónú Mr Macaroni ṣàbẹ̀wò sí ẹbí olóògbé Jùmọ̀kẹ́ Oyèlékè ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí ó kú lásìkò ìwọ́de ìjà fórílẹ̀-èdè olómìnira Oòduà tó kọjá ó sì fún àwọn ẹbí rẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred thousand naira fún owó ìrànwọ́ wípé àwọn tí orí bá tún ṣẹ́gi ọlà fún láwùjọ lè dìde láti ran ẹbí náà lọ́wọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká amúrabíobìnrin ni Bobrisky ti sọ wípé kí àwọn olólùfẹ́ òun tí wọ́n ń béèrè lọ́wọ́ òun wípé kí ló dé tí òun kò wà níbi ayẹyẹ èyí tí ó ṣẹlẹ̀ ní ọ̀bà ní Anambra wípé kí wọ́n má béèrè irú rẹ̀ lọ́wọ́ mọ́ àti wípé kí ni wọ́n ń fi òun pè Bobrisky ló fi ìkọminú rẹ̀ hàn lásìkò tó ń dá owó eléyìí tó tó mílíọ̀nù mẹ́ta sílẹ̀ lórí ayélujára nínú yàrá rẹ̀ wípé ṣe rò wípé ó níṣẹ́ ni mí ni tí ẹ fi rò wípé gbogbo gbogbo ohun tí mo ní láti máa ṣe ni kí èmi náà máa lọ síbẹ̀ láti ṣàwó tàbí kí àwọn ènìyàn lè máa ná owó ní bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì fún mi mi ò kì í ṣoníṣẹ́ o ẹ má fi mi pe ohun tí kò tán Bobrisky ló sọ bẹ́ẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlú mọ̀ọ́ká Rita Edochie ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi sọ wípé Obi Cubana kì í ṣe ẹni tó lówó jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ ó lo gbogbo àkókò rẹ̀ láti sọ àwọn ènìyàn dolówó láti gbé àwọn tó wà nílẹ̀ sókè èyí ló fà á tó fi yẹ ó wá sọ wípé ẹ̀kọ́ ńlá ni eléyìí jẹ́ fún gbogbo ènìyàn láti máa ran àwọn ènìyàn lọ́wọ́ kò ní jù báyìí lọ fún àjá àbalẹ̀ ìròyìn amúlùdún mẹ́wàá wa ti àsìkò yìí ẹ tún jẹ́ kájọ pàdé nígbà mìíràn títí tó fi máa dìgbà náà kọ́ rántí wípé ohunkóhun tá a bá ṣe lónìí àbọ̀ àbáni bó dọ̀la ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.